الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفت ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله adúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó tún sọ wá di àsìkò yìí nínú oṣù ramadan àbí ọlọ́run ibi tí ramadan kù sí ọlọ́run mọ́tàdìkẹ́ bí wọ́n yọrí ọlọ́run ètò yìí ètò wa Sawtul Haq òun náà ni ó tún gbórí agbágbé èyí tí àwọn jamaat adomul muslimin tá a mọ̀ sí otm tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ èyí tí wọ́n máa ń ṣe tó jẹ́ sí olóore òun náà ni kí a máa kó ìrọ̀lọ́sí àjà tí ó múra ká máa mójútó opó àti ọmọ òrukàn ká máa mójútó mímọ̀ sí dáadáa sáwọn èèyàn àti máa báwọn èèyàn sọ̀rọ̀ bí wọ́n ṣe dá láwùjọ gbogbo àwọn ojúṣe yìí náà ni wọ́n ń ṣe àmọ́ wọ́n ní ọ́fíìsì kan tí wọ́n fi ń kó ìrọ̀lọ́sí àjà tí ó múra òun náà là pè ní hajj makbul travel and tours حاجه مقبول كل نصف واو gbọ́ ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tí mò ń gbọ́ pa hajj makbul travel and tours limited tó bá jẹ́ pé ti hajj makbul travel and tours ló ń sọ kẹ́tọ́ oúnjẹ tí wọ́n ń fún ni ní mọ́kà màdínà àbí lára falufẹ́ sọ ni àbí sìárà ìmúniṣiṣẹ́ pé àti san díẹ̀ díẹ̀ kówó fi pé ètò ìlera ẹni ọba ti mọni tẹ́lẹ̀ ní mọ̀ká tó ti sanra sí ìrírí ìkíláàs pọ́nbélé àsìkò nílò ìmẹ̀tọ́ ìmẹ̀tọ́ súnà ní hajj makbul travel and tours ti ń ṣiṣẹ́ hajj àtúmúra wọn láṣẹ pé ó já fún mi nọ́mbà wọn mo ti bá wọn lọ rí mi ò regret yẹ lọ́dún yìí àti family mi hajj makbul travel and tours là ń bá lọ torí pé accredited agency àyà tálákà àti náńtà ni wọ́n láàrin ogúnjọ́ ẹ ti lọ ẹ ti bọ̀ ẹ ti ṣàràfà aláṣẹ pé a ní ogún mi nọ́mbà wọn sẹ́ ẹ kẹlẹ̀kùn wa ní otm central mosque bolúwàjí lagos ìbàdàn expressway sanyo ìbàdàn tàbí kẹ́ẹ̀kan sí àwọn ẹ̀rọ wọ̀nyí alhaji isa akindele sọ̀rọ̀dín zero eight zero seven two six five two zero four four tàbí alhaji abdulrasaq abdulhamid akuru ní àríṣe kọ́nà central mosque zero eight zero two three four three five three eight eight alhaji ahmed sami ọláwálé zero eight zero five four one seven one zero one one tàbí zero eight zero three two four four eight four one zero tàbí zero seven zero four five seven nine five five one three. naam ẹ káàbọ̀ padà sí orí ètò naam ní òru tòní àwọn tí wọ́n bá ní sọ̀rọ̀ àwọn náà ni amiru wa ní Ọ̀yọ́ state ustaz kamaludin ọ̀rẹ́ivà àti wọ́n jẹ́ olùkọ́ àgbà ní mahabir arọ́bí àti nàìjírí èyí tó fi bàbá sọ̀rọ̀ lórí òun náà ni alexad ilàlẹ̀ yatama wàlẹ̀ arọ́mi ìṣe dáadáa sí àwọn opó àti àwọn ọmọ òrukàn kó tó lọ́ba àsọ̀yìn lórí àmọ́ tó tẹ̀síwájú bí a ṣe wà ní orí abágbé yìí ká máa wọ̀ wá ní orí Facebook wa ẹ ká lọ máa share kájọ lọ máa wò bá a ṣe ń gbọ́ yìí náà kọ́lọ́mù bá àlejò ọlá kí ọ ní ìjọsìn láì nígbà àsìkò àgbègbè fún àwọn àmì láti máa tẹ̀síwájú bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وبه نستعين ولا حول ولا قوة إلا بالله أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àyìn Ọlọ́run ọba lógo ọba tí ó dá wa tó ṣe wá Ọba tó dá wa tó ṣe Ọba tó dá wa tó pé àwọn ààyìn tí ọkọ̀ ọ̀fẹ́ ń gbà míì tó jẹ́ pé yóò máa ṣẹlẹ̀ sí wa nínú nǹkan tí ó jẹ́ pé ó pọnra lórí ẹnìkọ̀ọ̀kan wa tí a sì fi gbogbo ara tá a fi fara mọ́ òní pé a pàtàkì tiraka pẹ́ láyé tó a kò ní orí ilẹ̀ ayé náà ni ìyẹn ló jẹ́ pé nígbà tá a fi ilé ayé sílẹ̀ yìí àwọn nǹkan tí a bá fi sílẹ̀ kí tí ó jẹ́ nǹkan tí wọ́n máa bá yí àbí tí àwọn èèyàn máa fi lò pẹ̀lú wọn ọlọ́run bá lè kí ọlá kó dáhùn kó jẹ́ nìkọ̀ọ̀kan wa kó pẹ́ dáadáa lórí ẹ̀sìn rẹ̀ kó sì jẹ́ ká tán rí lórí ẹ̀sìn náà ọláhayù kọyù lẹ́yìn náà àtìkẹ́ àtìkẹ́ fún anábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kó bá ní kí muhammad kó bá ní kí àwọn ará lè rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú nílé ètò tí wọ́n ti sọ fún akóńdé sétí gbọ́ wa yìí àkọlé ọ̀rọ̀ wa ti ìdájì òun náà ni ó dá lórí ṣíṣe dáadáa sí àwọn opó àti ọmọ òrukàn alẹ́sàn ìlàrọ́mìl wàlíyàtàmà mímọ́ ṣe dáadáa sí àwọn opó àti ọmọ òrukàn eléyìí ó pàtàkì gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà àlekè ọlá bó ṣe fi kọ́ wa gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi bó ṣe fi kọ́ wa ẹ̀rí nínú àwọn nǹkan tó yá sí pé a gbọ́dọ̀ tètè rántí nínú ọ̀rọ̀ ọlọ́run onítọ́rọ̀ ọba sọ fún anusratu duha ayẹlẹ́ kẹsàn àti kẹwàá wípé fa amaliyà sí mafalà takohar wa amasa ilafalà tanihar ẹ̀rí ọlọ́ọ̀bá alikẹ́ ọlá ń sọ wáyé pé eré ànábì orí ọmọ òrukàn má sì jágbe mọ́ ẹni tí bá ń tọrọ tó bùkátà ti ń béèrè má sì jágbe má sì kọ̀ fún un bá rí bẹ́ẹ̀ àjẹ́ pé nǹkan yìí nǹkan tó pàtàkì ni ó wà nù dáadáa táàsì lórí ilẹ̀ ayé táàfi rí ẹ̀san dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba àlekèọ́lá ká ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn ká ṣe dáadáa sí àwọn opó kọjá pé àwọn dáadáa ọwọ́ wa yóò dọ́dọ̀ àwọn méjèèjì yìí nínú kan tí ọlọ́run ọba àlekèọ́lá tí ó kà sí dáadáa fún wa lórí ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tàwa tí a ń pè ní yatim ẹni tí ń jẹ́ yatim òun náà ni ọmọ tó já sí pé kò ní bàbá láyé òun náà ni alwaladu alladhi mata waliduhu awabuhu òun náà ni ọmọ tó já sí pé bàbá rẹ̀ ti kí ayélẹ̀ tí ó sì bàlágà òun náà ni à ń pè ní yatim àbákan náà alàrùmọ́là opó òun náà ni alladhi tawaffa zawjuhu òun náà lẹ́ntọ́ sí pé ọkọ rẹ̀ ti ṣe kíni o ti fàyè sílẹ̀ ìyẹn ni pé àlákọ̀ zawjiya yẹn ó ti já nípa pé ọkọ rẹ̀ ti ṣe kíni o ti fàyè sílẹ̀ tó bá rí bẹ́ẹ̀ táwọn náà bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn méjèèjì á ti rí pé ẹni tí a máa náwó àánú àti dáadáa sí láwùjọ ni wọ́n yálà ọmọ tí kò ní bàbá mọ́ láyé ni o tàbí ìyàwó tí ò ní ọkọ mọ́ láyé àméjèèjì ní àwùjọ inú ẹni tó sí pé a náwó dáadáa a náwó ọrẹ a náwó àánú àmọ̀náwó sí àmọ̀náwó rẹ̀ sí òní wọn ìyẹn ló já sí pé ọlọ́ọ̀bà àlekèọlá ó jẹ́ sọ fún ànábì sọlá sọ pé ó rí ẹni tó jẹ́ ọmọ òrukàn má ṣe kí o má ṣe hànà rẹ̀ àbí má ṣe jágbe má ṣe jẹ́ńpá lórí láti ṣe nǹkan tí kò fẹ́ bákan náà wa sallallahu alaihi wasallam sọ fún wa

ọ jẹ́ mọ̀lẹ́bí ẹ̀sẹ̀ pé kò rí bí sísí àyàfi náà ni ó ṣèkínni o òun náà ni ó tọ́jú ẹ̀ àwọn olùkọ́ èrè tàbí ó ti ẹ̀wà fẹ́ lómi sọ pé kò súnmọ́ rárá bí ti wulẹ̀ ọmọ ànábì ní òun àti ìbáwọn ó ṣe jọ wà ní papọ̀ ní àlìjánà ni ó túmọ̀ sí pé iṣẹ́ àlìjánà tó yanjú òun náà ni kéèyàn máa tọ́jú ọmọ òrukàn iṣẹ́ àlìjánà tó yanjú òun ni kéèyàn tọ́jú ọmọ òrukàn tí ọlọ́run bá ó ya ó ya àwọn kan sọ́tọ̀ mẹ́ pé eléyìí o inú ohun ní èmi nínú property mi o nínú dúkìá mi àwọn ọmọ òrukàn ní màá ṣe o ní màá fi tọ́jú la fi rí inú àwọn ìtọ́jú pé wọ́n kọ̀ lélẹ̀ pé ilé ọmọ òrukàn ni àbí inú àwọn ìtọ́jú yìí pé owó yìí o mo wà láyé ìmọ̀ ọ̀nà fún àwọn ọmọ òrukàn so eléyìí ó jẹ́ pé nǹkan tí a rí kọ́ nǹkan tí a rí mú láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ tó yẹ pé a fi ń retí pé káwa àti ànábì sallallahu alaihi wasallam ká lè wà ní àlìjẹ́nnà táwa ní kanaláìsì àdéṣì a rí pé ó túmọ̀ sí pé tí ẹni tó ń tọ́jú ọmọ òrukàn lẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run tó sì ṣe dáadáa kó má fòyà wípé wọ́n jẹ́ ní àlìjánná torí pé ànábì sọ̀rọ̀ kì í parọ́ wàmọ̀ yá ń ti kwa nílẹ̀ hawa ìní wà ilẹ̀ wáhìn yóò hà ànábì sọ̀rọ̀ kì í parọ́ ní tó bá sì sọ bẹ́ẹ̀ ní òrì pé ẹni yẹn o káfílù àlìyàsìn ẹ̀ alkafala kìí sọ̀rọ̀ pé mọ̀kànjú ó sùn lónìí ọwá dọ̀là kọ́ máa lọ rárá o alkafala ni pé gbogbo tó bùkátà sí tí ó fi di pé ó dàgbò tójú bọ́ ó di ẹni tí ó bàlágà tí ò bùkátà pé ká máa fẹ́ lójú fẹ́ mú mọ́ ká máa wo níbo ní lọ níbo ní ti ń bọ̀ níbo kí ló ṣe tí ò sí tí ò bùkátà sí mọ́ pé òun náà ti bàlágà ó ti tó ju bọ́ ó ti tó rẹ̀ dá ó ti tó dágbé ó ti tó rẹ̀ dá ó ti tó ṣe àwọn nǹkan sọ pé òun náà mọ̀ sí ní ṣe ládàá yóò sì máa ṣe pé òun ò rí pé ẹni tó nílà ṣe nǹkan yìí. kàfàlà yẹn ká má rò pé ni pé ká tọ́jú ọmọ láyé tí wọ́n wọ́n ti sáìn fọ́lọ́run wípé sẹ́ẹ̀rí o ìkójọ táwọn àkójọ yìí o bọ́yá lówó ni o bọ́yá tí olówó ni o pé ìtàwọn ọmọ ṣe ni pé gbogbo ń bá ní lórí ọmọ òrukàn láwọn ọmọ náà lé a rí inú àjọ sọ pé wọ́n wá látòkèrè sọ pé wọ́n wà wọ́n mọ̀ náwó owó wọn wọ́n mọ̀ ná nítorí pé kọ́mọ òrukàn kó lè yè nítorí náà yẹn tó túmọ̀ sí pé àwa tí a súnmọ́ àbá jìnà a jẹ́ mọ̀lẹ́bí àbá ìṣe mọ̀lẹ́bí tí ọmọ òrukàn tí wà ní sàkáání wa kìí ká máa tàwọn dànù kìí ká máa tàwọn dànù ló fi jẹ́ pé nínú ìmójútó ọmọ òrukàn yìí ó yẹ pé ńgbà tí ọmọ òrukàn tó bá tó bá fẹ́ ẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ ní fún fanti ó máa tọ́bàlá kúmọ̀ nìta ẹ lọ ọmọ fẹ́ tó wá wù àwọn obìnrin ó túnmọ̀ sí pé ọmọ ní special a lè fún pé ọmọ òrukàn yóò agbọ́dọ̀ mójútó kìí ọkọ náà tí ó máa ronú tí ó máa tí ó máa kájọ ọmọ ṣe o bàbá àwọn tí ó máa sì ni o tó bàbá tí bàbá wọn bá láì wà láyé ni wọn ò ní òun ò tiẹ̀ ní gbèrègbèrè rẹ̀ so ìyẹn túmọ̀ sí pé ọmọ òrukàn a gbọ́dọ̀ fún ní special treatment treatment ní inú sẹ̀mí ayé kámọ́ wòye pé àṣebí à ẹbí bàbá ẹ ti kú wá sí wàhálà ṣe lè ṣe ẹbí kò ní bàbá mọ́ wá sí wàhálà ṣe lè ṣe obìnrin nìyẹn ọkùnrin náà the same thing so nítorí náà ká wo ká fojú lábẹ́ tó wo àdìsí ànẹ́bí sallallahu alaihi wasallam pé ẹni tó bá yíyan yọ tó gbìyànjú tó tọ́jú ọmọ òrukàn tí ọmọ náà fi bàlágbà ga tó jẹ́ pé gbogbo dúkìá òbí rẹ̀ wọ́n padà dá padà fún kọ́mọ kọ̀ǹtù rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ní òun àti ẹni àwọn jọ wà ní àlìjánná ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé eléyìí ó pàtàkì sí mi àtẹ̀yìn kó já sí pé kódà ibi tí nǹkan tó lágbára dé tá a bá tí ì ká mọ gbẹ̀ngbẹ̀ pé bò láti lọ́mọ òrukàn tá a tọ́jú ní ìsẹ̀mí ayé wa torí pé iṣẹ́ yẹn ah pátánà bí sọ èyí dán àlìjẹ́nà òun àti ẹ̀nà àwọn tó jọ pọ̀ ah ìkèsíṣẹ́ kéke o kèsíṣẹ́ kéke ẹn tó bá tọ́jú ọmọ òrukàn yìí yálà nu tó ní tọ́pọ̀ ni o àbí nu tó kéré kọ́mọ̀ yìí pé òun ti òun ti jèrè tọ́pọ̀ níwájú ọlọ́run ọba ẹ̀rí kádàánù dúró díẹ̀ nípa ọmọ àwọn opó náà gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n bùkátà sí àánú àti ìrànlọ́wọ́ lọ́dọ̀ wa kó ìjẹ́ pé bí ẹni tí ó ń tọ́jú ọmọ òrukàn yẹn bó ti jẹ́ pé iṣẹ́ olóore ní í ṣe bẹ́ẹ̀ náà lẹ ti ń ṣe dáadáa sí opó òun náà ṣiṣẹ́ olóore kí ló fẹ́ tá a fi mọ́ lẹ́yìn anabi wa sallallahu alaihi wasallam ó ní asa'i ala al-armalati wal miskin kal mujahid fi sabilillah anabi sallallahu alaihi ó ní ẹ̀rí ẹni tí ó ń lọ tí ń bọ̀ tí ń làkàkà tí ò dúró lọ́sàn lóru pé ah ogó tó ọkọ rẹ̀ kú yìí ah bóyá kó tó di pé yọ parí ẹ̀yìn ìdá rẹ̀ o ilépo rẹ̀ tí jẹ́ oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ah mo gbọ́dọ̀ rí dáadáa tí ń lakọlẹ̀ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ń lọ ń bọ̀ ọ ń dààmú lórí jíjẹ mímu rẹ̀ lórí iná ìlò lórí ó ṣe tọ́jú àwọn ọmọ ń fún ní tó lágbára alẹ́ ní ẹ̀yìn à ń sapá níta ní àǹfààní ànábì sọ́lá ó ní kálímùjáhìdì fi sabilillah ó láàfi wé àfijọ́ ẹni tí ń ṣe ni o tó ń jagun sójú ọ̀nà tọ́lọ́run ẹni tó gba hadith wa ó ní òun tún rò pé ànábì sọ́lá ó tún sọ yìí pé wàkàlùkọ́ìm alábìlà yàtò onírú ẹni bẹ́ẹ̀ tí ń lọ tí ń bọ̀ lórí opó tí ọ̀jẹ̀ kọ́ mọ̀ nira pé ọkọ rẹ̀ ò sí láyé mọ́ tí ọ̀jẹ̀ kọ́ mọ̀ nira pé àwọn mọ̀lẹ́bí dẹ̀yẹ sí tí ọ̀jẹ̀ kọ́ mọ̀ nira pé àwọn aládùúgbò wọn àti ẹ̀rí tí ẹ̀rò tó jẹ́ pé òun wá lọ wá ń bọ̀ lórí pé bóò ni ó ṣe eh, sẹ̀mí kódà níbi tó pàtàkì ẹ̀dẹ́ òpé kóhùn tó ń tọ́jú ara lé òun òpó olóhùn ọkọ̀ tọ́jú irú ẹni bẹ́ẹ̀ ànábì wa sọ́lá ẹ̀sọ́ ó ní atúnfiwé ẹni tí ń dìde lóru kírun tí ń ṣe náfìlà tí èdú ọ̀pá rárá bí ti wùlẹ̀ ọmọ tó yẹ pé látàárẹ̀ tí lè mọ́ òní ṣe náfìlà ẹ̀wùrú ládàtẹ́ni ìwọ̀nì ẹlẹ́ẹ̀kejì inú tánàbí fiwé nìyẹn sọ́lọ́lá o ní pé wọ̀kọ̀sọ́ìn ó lára tó fi wé ẹni tí máa ń gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbààwẹ̀ tàtàwà aláàbí láyùfẹ́ ìtọ́ pé òun náà kìí sí kí ni òkè sínú ẹwà wò nǹkan sẹ́yìn pé àti ah, lè gbààwẹ̀ kámọ́ sínú ṣùgbọ́n bí iṣẹ́ tí ń ṣe bó ṣe lágbára sí inú òbí jẹ́ pé bí ẹni tó yẹ pé gbogbo nǹkan ó kàn ṣe lọ láìsí ẹ̀dáwódó ń bẹ̀ ó ní irú ẹni tí ó ń lọ sí ń bọ̀ lórí òpó ni ẹ ló sì jẹ́ tó jẹ́ pé yóò gba ẹ̀san tó pọ̀ yóò gba lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé àmọ̀ yìí pé káàrán oko lọ́wọ́ nǹkan tó pàtàkì ni o kátàánú oko nǹkan tó pàtàkì ni o káná fúnnu owó wa káná fúnnu dúkìá wa káná fún lóúnjẹ tá a ní àti lọ inú àwọn nǹkan tó pàtàkì ni tó jẹ́ pé àwùjọ wa ó bùkátà sí gbogbo àwùjọ tí táwọn èèyàn bá wà ní ẹ bùkátà sí ìrànlọ́wọ́ wa àwọn náà sì rí pé láwọn àsìkò tá a wà yìí àwọn èèyàn kódà àwọn tí èsè mùsùlùmí wọ́n máa ń ran oko lọ́wọ́ wọ́n máa ń rọmọ òrukàn lọ́wọ́ mo rántí àìmọye àwọn programs yẹn ń ṣe lórí àwọn rédíò tẹ́ pé tí wọ́n ti ń ṣe báyìí wọ́n mọ̀ pé ẹ̀yìn ẹ̀yìn ẹ̀bá ten thousand yìí ẹ̀bá ni pín fún àwọn okó ten thousand yìí ẹ̀bá ni pín fún àwọn ọmọ òrukàn ten thousand yìí ẹ̀bá ni pín fún àwọn tó ti dàgbà tí wọ́n ní láǹfààní àti mọ́ pàápàá jùlọ àwọn okó àtọmọrùkan yẹn wọn máa ń ṣe kí ni àwọn èèyàn máa ń ràn torí pé ọmọ yìí pé wọ́n bùkátà sí ìrànlọ́wọ́ àwọn àwùjọ fẹ́sì rẹ pé eh, lóòótọ́ eh, àwọn èèyàn wọ́n máa ń ètò nípa pé kẹ́nìkan akọ́kọ́ nìyẹn pé ó tó gẹ́ bá náà ó tó gẹ́ wọn ò tún lọ́kọ míì mọ́ ṣùgbọ́n alimuhim ọ́tà islam ṣẹ̀ríà islam ọ̀fà ìgbà tó obìnrin tí obìnrin tó yẹ pé ọba ọkọ ẹ̀ bá ti kú kódà kó ṣe pé kò lè bí mọ́má ìtọ́jà ni kó wà lábẹ́ ọkùnrin kan tí ó tún máa ṣe kí ni tó máa darí ìtẹ̀mí ayé rẹ̀ torí pé kò sí bóbìnrin ṣe fẹ́ wà ọlọ́ọ̀bá tó dára pọ̀ ọmọ bá ṣe kí ni o ọmọ bá ṣe jẹ́ ọmọ bá ṣe tó ọmọ bá ṣe mọ́ obìnrin ò lè dá wà kó rí ìtẹ̀mí ayé rẹ̀ darí lọ síbi tó dáa gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ti fẹ́ báyìí sọ́rọ̀ àtọ́gbò tásìkò tí tọ́kẹ́ ti balẹ̀ padà tẹ́mi ẹyin ṣe tó ti gbé nǹkan kó lẹ́mí ẹ̀tọ́ ni kó tún ṣe kíni o kó ní ọkùnrin míì tí wọ́n mọ̀ ṣe kíni tí wọ́n jọ mọ̀ dámọ̀nà tí wọ́n jọ mọ̀ sẹ̀mí tí wọ́n jọ mọ̀ sẹ̀mí ayé tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ gbé nígbà kọ̀ọ̀kan ní pàtàkì yẹn tó bá tiẹ̀ wá jẹ́ sí pé kò tí ì bọ́ lọ́wọ́ pé kó ní ọkùnrin tí yóò máa bímọ fún tàbí tí ó tiẹ̀ tí wọ́n jọ máa lo ìfẹ́ láàrin ara wọn irú eléyìí kò lẹ́tọ̀ọ́ rárá kó wá sọ pé òun ti dájú yọ wà máa fi orúkọ opó yọ máa fi ṣe yọ máa fi gba eh, eh, ìrànlọ́wọ́ ní lọ́hùn so tàbí kọ́ máa ké gbàjarì pé ah, ẹ̀yin èèyàn ẹ ṣàánú o tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ sí àti máa ṣe kí ni o àti máa ké gbàjarì pé ẹ ṣàánú tó bá ti jẹ́ pé nígbà bá ti ṣe kí ni o tó bá ti ní eh, ọkọ míì ọkọ yẹn ni wọ́n máa ṣe kí àyè ó sì máa ṣe kí ni o yóò máa ṣe àánú rẹ̀ ah, ìyẹn ó jẹ́ abala ti yẹn ká padà sí ọ̀dọ̀ àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn kẹba àti sọ nígbà tí wọ́n bá ti tí wọ́n bá ti bọ́ sínú mọ́rẹ́hálà yẹn báyìí bọ́ sínú ìpele yẹn a máa tọ́jú wọn títí tí wọ́n fi dẹ̀ tí ó wọn ìbá wọn a sì máa tọ́jú wọn nìyẹn tó yẹ pé ẹnìkan ó lè gbà wọn sọ́dọ̀ ẹ̀yìn àjọ kan wọ́n lè gbà wọn sọ́dọ̀ tí wọ́n máa tọ́jú wọn bá a ti rí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ àjọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwùjọ ìsìláàmù lónìí a ní àmọye àwọn àjọ tó yẹ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwùjọ ìsìlámù tó yẹ pé wọ́n àkọmọdéètì eh, eh, àwọn ọmọ ẹlòmíì nínú wọn wọ́n ní pé àwọn ọkọ̀lé fún wọn tí wọ́n máa gbé ni wọ́n sì máa lọ skul ni wọ́n sì máa lọ lékè ni wọ́n sì máa jẹ ni wọ́n sì máa mu ni wọ́n sì máa ṣe eh, ni wọ́n sì máa hàlù koran ni wọ́n sì máa pa máa ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn ibẹ̀ ìdí tí wọ́n wà nù títí tí wọ́n fi tí wọ́n kó tó di pé wọ́n wà fi wọ́n lẹ̀ nígbà tí wọ́n bá tó júbọ́ so ìyẹn ń bẹ̀ àwọn méjì lọ́tọ́ pé ìtọ́kàn wọn ni pé ìta fẹ́ tọ́jú lára ọmọ ìní báwo ni yóò ṣe kẹ́kọ̀ọ́ báwo ni yóò ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó kọ́ yẹn wọ́n ti mọ ibi ó ṣe ṣe ó ṣe máa tọ́jú ẹ̀ bí ìrànlọ́wọ́ rẹ̀ ó ṣe máa dọ́dọ̀ ẹ̀ àwọn tí mò ń sọ yìí ó ṣe ṣe o pé ilé òkèèrè so àwọn èèyàn àwọn yẹn wọ́n ju àwọn tó jẹ́ sí pé à ń ní àwọn à ń láwọn ọmọ ìgangan lọ àbáwọn tá a jẹ́ tó jẹ́ pé wọ́n wà ní àwùjọ wa tó ń torí náà ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká kọ́ ṣe dáadáa lára àwọn èèyàn yìí tó yẹ pé wọ́n ń ṣe dáadáa bí wọ́n ṣe lágbára tó wọ́n ń ṣe dáadáa bí wọ́n ṣe lágbára mọ́ àwa náà láwùjọ ilẹ̀ wa yìí nílẹ̀ Yorùbá ni o nílẹ̀ Ìgbò nílẹ̀ Haúsá ni o ká gbìyànjú ká ní àwọn àjọ yìí tó jẹ́ pé àánú ọmọ ṣe kí ni o àánú ọmọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ òrukàn gẹ́gẹ́ bí ó ti já sí pé wọ́n sọ fún wa nípìnlẹ̀ pé nínú àwọn àjọ tó wà ní abẹ́ jama otm òun náà ni àwọn tí wọ́n mójútó òkú àti ọmọ òrukàn so ẹnìkan wa tá a bá ní ìrànlọ́wọ́ kan àbá ní nǹkan kan tá a fẹ́ béèrè nípa ọmọ òrukàn ká kàn sí jama otm ní ẹ ní central mosque wa ní bólúwájí ká ló jẹ́ pé ìgbóhùn tá a fẹ́ béèrè yálà a ní nǹkan tá a fẹ́ fi ràn lọ́wọ́ ni o yálà a ní nǹkan tá a fẹ́ béèrè ní ẹ̀kọ́ ní ẹ̀yìn àgbọ́yé lórí àlámọ̀rí wọn ni o ká kàn sí wọn ètò yẹ pé eléyìí ó pàtàkì púpọ̀ torí pé mo sọ nípìlẹ̀ bá a bá pẹ́ láyé àwọn náà padà fàyè ilẹ̀ náà ni àwọn bàbá àwọn ọmọ yìí bí wọ́n ṣe lọ wọ́n fi wọ́n kìí sí pé wọ́n dẹ́ ọlọ́wọ́n bá ṣẹ̀ àsìkò wọn ló tó wọ́n sì lọ wọ́n sì fi àwọn orí tọ́nà ọba tó fún wọn fi ilẹ̀ láwọn ọmọ àtìyàwó tó ẹnì kọ̀ọ̀kan wa ojúṣe wa wá nìkan pé akáràmásìkì wọn àtàánú wọn àti dáadáa sí wọn. ǹtí àárín òun ti ṣe ikú bí ẹ̀wù ni tọ́

àwọn èèyàn wà á ṣe bátubàtu wọ́n bàjẹ́ wọn ṣe dáadáa tó yí pé ọmọ ò ní dé kò ní dàgbà bá nǹkan kan mọ́ ká bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba tí ọlọ́run ọba ó ń sọ wa ó sì mọ ogun tá à ń ṣe ìwọ tí ẹ kó nǹkan ọmọ òrukàn fún tọ́ ẹ pé ìwọ lọ lẹ́tọ̀ọ́ kọ́ ọ tọ́jú ọmọ tọ́ ayé pé ọwá bẹ̀rẹ̀ sí máa ná nǹkan rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa lò nǹkan tí ọ̀dá ni o alladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi àwọn tí wọ́n jẹ́wọ́ ọmọ òrukàn lọ́nà àìtọ́ ọlọ́jẹ́ ó yẹ pé in tí ń jẹ́nu wọn iná ni tọ́díjọ́ ọgbẹ̀dẹ̀ àkẹ́ wọn ó sì wọ́n náà ni tó torí náà ẹnìkọ̀ọ̀kan wa bí ọmọ òrukàn wa yẹ ti mú bàbá rẹ̀ sọ́dọ̀ ká wọn ẹ má jẹ́ àmọ́ sọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ sọ̀rọ̀ ọmọ wọn padà dàgbà wọ́n si sì gbọ́n òye òye wọn tí wọ́n ò sì ní gbàgbé ọ̀rọ̀ tẹ́sọ́ sí wọn wọ́n ò ní gbàgbé ọ̀rọ̀ tẹ́sọ́ sí wọn yẹn ló jẹ́ pé agbọ́dọ̀ kíyèsára agbọ́dọ̀ kíyèsára ètò yẹ nínú mọ̀lẹ́bí wa ni ó ètò ṣe mọ̀lẹ́bí wa ni ó ètò wọn kàn wá ń bàbá ni ó bàbá ni ó ètò wá ń ìyá ìtọ́lọ́run wa oníkà ṣe dáadáa tí wọn a ti gbọ́dọ̀ ṣe dáadáa yẹn lẹ́mìí wípé à ń ṣe nítorí ìtọ́lọ́run lẹ́mìí wípé à ní ẹ̀san kata fẹ́ gbà ń bẹ̀ láyé ń bí ju ọ̀dọ́ náà bá lè kẹ́ ọ lálọ ẹ̀ wá rí nǹkan ọmọ òrukàn a kì í lò nílòkulò a kì í ṣe bí ò ṣe dáa a bá tọ́jú ẹ̀ a bá tọ́jú lájẹ́ pé ẹni tó ọmọ òrukàn ń gbé lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò Eh, dúkìá ọmọ òrukàn yẹn kò ní kó bá dúkìá ọmọ òrukàn ní tí ọlọ́run bá sọ fún àníyẹn so nítorí náà ó dọwọ́ wa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a rí i pé ojúṣe yìí a pàtàkì rẹ̀ inú àwọn iṣẹ́ ńlá tí Islam tó gbé kó èmi àtẹ̀yìn lọ́rùn ni inú àwọn iṣẹ́ ẹ̀sìn tí Islam tó gbé kó èmi àtẹ̀yìn lọ́rùn ni ó sì ní í ṣe pẹ̀lú ká ní ká dàmúrí ọkàn ká sì fi ara wa ṣẹ́ bákan náà ń ta ní ní dúkìá lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kánà lórí àwọn ọmọ yìí kánà lórí àwọn okó kánà lórí àwọn ọmọ òrukàn ọlọ́wà àdìkẹ́ọ́lá yóò sànù ẹnì kọ̀ọ̀kan wa èyí tí a ti ṣe ọlọ́ndàkùn mọ́dùá ńlá dáa rẹ̀ èyí tí a tún gbèrò láti máa ṣe ọlọ́ndàkùn mọ́sà àjárí ṣe rọrùn kọ̀ wá san wálẹ̀ san rí ọ̀làlá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله adúpẹ́ fún ọlọ́run ọlọ́run bá tí ó ṣe àánú wa náà bàtà adúpẹ́ fún afẹ́ ọlọ́run bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti bọ́sálì kìyàwó mà kọ́lọ́run bá bọ́sà ní kẹwọn ọlọ́run àwọn tí wọ́n filẹ̀ kọ́lọ́run bá ní kẹlẹ́kọ́ mọ́jì jọ dáadáa gẹ́gẹ́ bá sọ nígbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé jẹ́mọ́ àtàdọ́mùn wọ́n ní àjọ kan tí wọ́n fi ń kéta fún àwọn opó àti ọmọ òrukàn èyí tí a mọ̀ sí orphanage endowment foundation ẹnikẹ́ni tí ó bá fẹ́ dá sí àlámọ̀rí kó sẹ́ndì gbogbo tó bá fẹ́ ṣe sínú àkáǹtì tá a fẹ́ pè fúnra wa yìí alákọ̀ọ́kọ́ Polaris Bank account number seventeen seventy one eighty three sixty eleven seventeen seventy one eighty three sixty eleven báńkì ẹlẹ́ẹ̀kejì Jaiz Bank zero zero zero four five three one four one eight zero zero zero four five three one four one eight account name orphanage endowment foundation bákan náà tàbí wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ àwọn tí wọ́n rú alójú tàbí wọ́n sẹ́ndì owó tàkàtà fẹ́ fáwọn èèyàn ní fẹ́kẹ́tọ̀ pàṣẹ sẹ́ndì owó síbẹ̀ nọ́mbà tá a lè pè yí zero eight zero twenty nine ninety two sixty eight forty eight zero zero twenty nine ninety two sixty eight forty eight gbogbo àwọn nǹkan wọ̀nyí a lè po nọ́mbà láti béèrè mu tá a bá fẹ́ pẹ̀lú àwọn ọmọ òrukàn àti opó kọ́lọ́wọ́ bá lékè ọlá kí ọgbà ẹnìkan kan wa náà à níbi láti máa fà wálẹ̀ tí ó tún máa fi di ìjà yọ̀dà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a kí àwọn alóòrù wa tí wọ́n bá lè sọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́wọ́ bá kó jẹ́ kí a rí wọn pẹ́ bákan náà nínú ilé ń bì inú ilé kún nínú àwọn tó wà pẹ̀lú wambi naibu amiruwa wa ní state àwọn náà ni ustaz tilimida bugoni bákan náà ustaz wa yáyá ọláìdé àwọn náà bẹ pẹ̀lú wa bákan náà àwọn ustaz wa tí dání oṣù ọlọ́run àwọn náà bẹ pẹ̀lú wa àwọn amójú ẹ̀rọ wa àwọn náà ni ustaz wa taiwo ismail bákan náà àfáwà abdulwahid tuhami orílópé títí ọ̀hánà ti máa pàdé ẹ̀mẹ́yà ayé tí ó ń bá yín sọ̀rọ̀ náà ni bashir Ibrahim kí lọ́mọdé mọ̀ sọ wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.